saying, you know who you are, beautiful and it is well, it is well. Welcome to Fresh 107.9 FM. We educate, we inform, we entertain, we play feel good music. Ukile 107.9 FM. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan-an. ọba nílé. etí ọba lóko. àmọ̀ kú ojúmọ́ o ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa fresh one oh seven point nine fm ò ní dùn Eh, gbogbo ẹ̀ ti ń ṣe dòmí alàgbà látànà democracy ń dàgbà ó ń lọ́jọ́ lórí akéwapá kú oríire ọ̀nà owó lágbàgbà àwọn wo ni wọ́n jẹ́ àjàgbára tá a fi gbà hmm. á ṣàrántí wọn ṣàrántí àwọn nǹkan tí wọ́n fi lélẹ̀ tí wọ́n fi gba democracy tá à ń gbádùn ẹ̀ yìí democracy ọ̀hún eh, eh, ó sà ń inú wa ń dùn oríṣiríṣi gbogbo èèyàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà ló jẹ́ pé inú democracy ni wọ́n ti ń jẹ tó sì hmm. jẹ́ pé bẹ́ẹ̀ bá bèrè iṣẹ́ ẹlòmíì yóò pé olóṣèlú pọ́nbélé lò. pọ́nbélé ni mímì níṣẹ́ mi. <laughs> ìgbà tó yóò ṣèlú tó wá di iṣẹ́ rẹpẹtẹ báyìí eh. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ má wàá jẹ́ àbájẹ́ bá a ti ń jẹ́ díẹ̀ náà tó ń fún wa láyọ̀ tó ń fún wa lórúkọ ẹ má jà bà democracy jẹ́ hmm. lórọ́rọ̀ rẹ ìjọba àwa ara wa yìí báwa kan ṣe ń gbé tá à ń pé ó dòkè èsòfè bẹ́ẹ̀ làwọn kan pé irọ́ ìràwé ìnídájọ́ ilẹ̀ kó sùn náà hmm. pé ilé ilẹ̀ ní sáà já wálẹ̀ ni ẹ má já bá a bá já wálẹ̀ orí gbogbo wa ni ó já bọ́lé lórí o akíwa wa kú oríire akú ti ìsinmi ti democracy eléyìí tá à ń gbádùn lónìí olónìí o lágbára lọ́wọ́ ọlọ́run eléyìí la fi ń kí wa pàákó ojúmọ́ lórí ètò ìròyìn wa etí ọba nílé etí ọba lóko. aláwìyé o tó bá tiẹ̀ rí bí gbogbo ìgboro ṣe rí. ẹ ẹ ó ń dùn. gbogbo nǹkan sí àmọ́ àwọn èèyàn wá jókòó lè ṣá o ẹ ìbọn ìdílé lẹ pé. ẹ látànà wọn ti jókòó lé. ẹ àná ọjọ́ ìsinmi. ok sunday lànà. ok ní òní ni monday. ìjọ ìsinmi. èyí ni ọjọ́ ìsinmi ti tànà tá a fi gbé lárugẹ kí gbogbo ẹ sinmi papọ̀ ni. kó sinmi papọ̀. àbí kí ló fẹ́ kí ẹ máa ṣe ń gbòòrò ẹ mọ̀ pé ẹni fẹ́ tajà kó lọ ta lọ tajà o. irọ́ o ọjà ta ti ń tà látijọ́ yìí nǹkan after àfijọ́ kan sinmi. ok ìsinmi la wà. ìsinmi la wà ìsinmi la wà ah, ìsinmi la wà. ó ti yé mi o ìsinmi democracy la wà. <laughs> ó ti padà yé mi. ó <laughs> dá ẹ wò ẹ jẹ́ bẹ̀rẹ̀ báyìí torí àwọn ìròyìn tá a kó wá ó pọ̀ falafala hmm. a sì mọ̀ pé bẹ́ẹ̀ ti ń gbádùn ìsinmi tẹ́ ẹ wà nílé ẹ tẹ̀lé wa bá a ti ń lọ àwọn kókó kòkò kókó inú ẹ̀ òun là á kọ́kọ́ bùn yín gbọ́ lójúmọ́ tòní ó yàtọ̀ ìra já wọnú ẹ̀ kò ṣeré. Hmm, torí pé iṣẹ́ la fi gbogbo àkókò la fi ń ṣe níléeṣẹ́ rédíò tí wàá ń bí ojú òpó ìwé ìròyìn platform times hmm. òun ni ìròyìn àkọ́kọ́ tí wọ́n mú ló mọ̀ wà lọ́wọ́ mi níbi tí Túndé Bákàrẹ̀ ti ń sọ̀rọ̀ wípé hmm. lóòótọ́ òdo ni mo gbà ìyẹn nínú ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú all progressive congress èyí tí wọ́n ṣe kọjá àmọ́ ọlọ́run ló sọ fún mi pé hmm. èmi ni máa gba ipò lọ́wọ́ aláṣẹ muhammadu buhari lọ́dún twenty twenty three ẹ ó hmm. gbọ́ láàárọ̀ yìí. ìwé ìròyìn Vanguard ibẹ̀ làkọ́lé láì ti jáde gàdàgbà tó sọ pé lórí ìjọba àwa ara wa orílẹ̀-èdè nàìjíríà ó ti ń tẹ̀síwájú ìdàgbàsókè sì ti ń bá ìrìn àjò ìjọba àwa ara wa o ọ̀ṣíbàdò ló sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀. lórí ìṣèjọba àwarawa leléyìí náà dálé lórí nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí hmm. àmọ́ Kegama sọ̀rọ̀ ń bẹ ní kéènì June twelve kílẹ̀ ń pariwo kò sí nǹkan kan tá a fẹ́ mọ̀ ṣayẹyẹ lé lórí gan ṣé nítorí àti àti kí làwọn hmm. nǹkan tó kà ẹ ó hmm. gbọ́ nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí. ìwé ìròyìn Guardian òun lélẹ́yìn náà eléyìí tí mo mú wá láàárọ̀ òní lórí ọ̀rọ̀ June twelve ẹni tó jẹ́ alákòóso fún ètò ààbò nílẹ̀ wa ó ti gbóríyìn fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá àti àwọn ikọ̀ ológun lórí kí a ní ẹ gbọ́ ojúmọ́ òní náà ni. ètò ti tò kódà gbogbo ẹ ti dúró ní sẹpẹ́ ni o láti kọ́ àwọn ìṣìkejì àti ìṣíwọ́ kẹta ìyẹn àwọn alálàájì àti alálàájà èyí tí wọ́n ń rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Medina ìyẹn láti ìpínlẹ̀ Nasarawa ọ̀gá àgbà NACON òun ló sọ bẹ́ẹ̀ ẹ ó gbọ́ láàárọ̀ yìí eléyìí náà lórí ìrìn àjò lọ sí òkè òkun eléyìí táwọn alálàájì ó lọ òun náà ni eléyìí tí èmi mú ìròyìn yìí o ìjọba ìpínlẹ̀ Gombe àwọn ló jẹ́ pé wọ́n ní wọ́n ti parí ìlanilọ́yẹ̀ eléyìí tó lágbára kan tí wọ́n ṣe fún àwọn tí wọ́n rìnrìn àjò lọ sí hajj wọ́n ti parí ẹ̀ kí wọ́n máa tẹkọ̀ létí òun ló kù báyìí ní hmm. punch òun ló mú ìròyìn yẹn wá ẹ gbọ́. gbọ́n gbọ́n ilá ìwà lẹ́yìn rẹ o àfi bíi ti ké kódà adúró ni àyẹsẹ̀ rárá àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn ti ìpínlẹ̀ Kwara àwọn ọmọ ni wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ hmm. wípé àwọn ṣàtìlẹ́yìn fún lílo ẹlẹ́ẹ̀kejì Abdulrahman Abdulrazak àwọn ṣàtìlẹ́yìn fún àti dìbò fún bó ti tọ́ àti bó ti yẹ ó wà nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yẹn. eléyìí náà nínú ìwé ìròyìn The Guardian òun ni mo tún ti rí o iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti gbáradì gbà wọ́n wá ti kó àwọn ọlọ́ pàápàá àdìgbòlùjà wọ́n ti kó wọn ránṣẹ́ sí Adó Èkìtì eléyìí ti ṣe olúlu ìpínlẹ̀ Èkìtì lórí kíani wọ́n ní ètò ìdìbò tó ń bọ̀ ìpínlẹ̀ Èkìtì yìí ìtorí pé kí ni òkèrè báyìí lolójú jíjì ti mẹ́kún sùn hmm. torí gbogbo iye àgídíjà kan tó lè wáyé àwọn ọlọ́pàá àdìgbòlùjà ni wọ́n lè kápá ẹ̀ wọ́n ti wà lẹ́kìtì bẹ́ẹ̀yàn bá rí bí Adó Èkìtì àwọn ọlọ́pàá <laughs> <laughs> nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ìkọlù èyí tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ mọ̀nì hmm. ní ọjọ́ karùn oṣù kẹfà ọdún tá a wà yìí àwọn gómìnà apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n mọ̀ ti kéde ọjọ́ mẹ́ta ìyẹn láti fi dárò gbogbo àwọn èyí tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ yìí láì ti fi dárò wọn ibẹ̀ gangan náà tún ti wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ó mà ṣe ń pọ̀ jù hmm. lórí bí àwọn ọlọ́kadà bí wọ́n ti ń pọ̀ jù lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ìwé ìròyìn Vanguard òun ni mo ti fa àkọlé eléyìí náà wá lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ìlú ọ̀wọ̀ yẹn náà mà ní. Hmm. wọ́n ní lánàá kíkẹ́ eh, wọ́n ní àwọn èèyàn lọ ilé ìjọsìn ah, wọ́n ní ṣe ni gbogbo ilé ìjọsìn idán páropáro àwọn tí wọ́n lọ́kàn nìkan àwọn ni wọ́n lọ eh, wálé torí pé ọlọ́run sànìjà ríru ẹ̀ mọ́ àmín ẹ gbọ́ ìròyìn ọ̀hún Vanguard òun ló mú wa lójúmọ́ òní. ìròyìn ìpínlẹ̀ Ondo náà mọ̀lélẹ́yìn nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí níbi tó ti sọ wípé àwọn afurasí agbébọn ajínigbé wọn mọ̀ tó ti jí àwọn àgbẹ̀ mẹ́rin gbé ní ìpínlẹ̀ Ondo apá abo ló ti ṣẹlẹ̀ gangan kí làwọn ìgbésẹ̀ èyí tí àwọn ọdẹ Platform Times òun ni mo ti lórí eléyìí ẹ jẹ́ ká gbẹ̀dì fún gómìnà Dàpọ̀ Abíọ́dún hmm. eléyìí tó sísọ pé láti ṣe àyájọ́ ọjọ́ ìjọba àwarawa ó mú àwọn eléyìí tó jẹ́ ẹlẹ́wọ̀n tí wọ́n ti dájọ́ ikú fún mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ẹ wò ó àgbé ẹjọ́ ikú tí wọ́n dá fún yín àgbé wá sí ẹ̀wọ̀n gbére ó wá mú àwọn ogójì wọ́n tú wọn lẹ̀ pé ẹ̀yin ẹ máa lọ ẹ má dẹ́ṣẹ̀ mọ́ ẹ máa lọ láyọ̀ àtàlàáfíà platform times òun ló ní ẹ̀kúnrẹ́rẹ́. òṣèlú mọ̀ ni wọ́n mọ̀ kàn ń fi gbogbo ẹ̀ ṣe gbogbo bí wọ́n ti ń pariwo pé ẹ̀yà Indigo òun ló kàn láti jẹ aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún twenty twenty three irọ́ gbu hmm. òṣèlú lásán òun ni àwọn tí wọ́n jẹ́ ààrẹ ẹ̀yà Indigo anese Indigo tí wọ́n mọ̀ ń ṣe wọ́n ti ta ẹ̀yà Ìgbò síta ó wà nínú ìwé ìròyìn leadership èyí tó jáde láàárọ̀ yìí ìwé ìròyìn the nation etí yín mélòó. méjì ni. kí lẹ fi ń gbọ́. ọ̀rọ̀. lórí ọ̀rọ̀ twenty twenty three àjọ kan ti pariwo síta o wọ́n ní muslim muslimu ticket àbí kí ẹ ti ń pè èèyàn hmm. ní kò lè dáa pé ìjọ̀gbọ̀n ni ó dálẹ̀ o ẹ má jà gbìyànjú ẹ o pé kí mùsùlùmí mùsùlùmí kó jẹ́ ààrẹ kí mùsùlùmí kó jẹ́ igbákejì wọn ni à ń kọ lẹ́tà sí jọ̀gbọ̀n ni àwọn kan ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ lójúmọ́ òní. eléyìí kì í ṣèròyìn muslim muslim o nínú ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ yìí o gómìnà ìpínlẹ̀ kan ìyẹn ti bọ̀ọ̀nù ló mọ̀ ń sọ̀rọ̀ ni ó ti tó bí agbègbè tó tó o gan òun la ti tò tí gbogbo ẹ̀ tàlàáfíà ti ń jọba ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kódà aláṣẹ muhammadu buhari ó ṣe kínni gbogbo ẹ̀ lẹ́wọ̀ gbọ́ nínú ìwé ìròyìn daily post daily trust tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn the punch tó rẹra èmi ò lè gbé àsíá aṣòfin tí mo ti gbà ń lè gbé fún àpábí o àbí mo ti gbé lẹ̀ ni kí n wá ní tí wọ́n ti fi tán mi lẹ́nu wò ah. pé mò ń wọlé ìgbìmọ̀ aṣòfin àgbà náà kan báyìí kẹ́ wá kí n gbé lẹ̀ n lè gbélé rárá àti rárá ni ẹnìkan tó ti fi ìgbà kan jẹ́ igbákejì ọlọ́pàá eh, ọ̀gá àgbà DIG òun ló sọ bẹ́ẹ̀ wọ́n ti mú tíkẹ́ẹ̀tì lé lọ́wọ́ wá pé yóò gbé fapá mi ó ní àbí mo ti gbélé ni ẹ̀rù tiẹ̀ bà mí mo <laughs> fẹ́ ní èmi wá jẹ́ wò sọ̀dẹ̀ mi. mo fẹ́ bèrè láì ṣe ṣòro yẹ <laughs> ẹ̀rù bà mí fẹ́ nígbà wo láláwùyé do lóṣèlú. Ah, èmi kọ́ ṣe àṣàlàyé ẹ̀ náà ni. <laughs> eléyìí náà wà lójú òpó ìwé ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí níbi hmm. tí àjọ tó ń gbógun ti ṣíṣe fàyàwó ìyàwó oògùn olóró àtàṣìlò ẹ̀ àjọ NDLEA wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kí àwọn alálàájì àtàlálàájà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kí wọ́n ọ ní ẹgbàmọ̀ràn lọ́wọ́lọ́wọ́ bá ìkìlọ̀ rẹ̀ o àwọn oògùn báyìí èyí tí wọn ò bá fọwọ́ sí ẹ mọ̀mọ̀ kó dání <laughs> ẹ sì mọ̀ ṣe fàyàwó oògùn olóró torí tẹ́ ẹ bá ṣe é ó wà lójú òpó ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí. jẹ́ kí mẹ́lẹ̀ yìí ká wá dánu dúró ká dé òkè lọ́hùn ká tó máa fi nínú ilé ìwé ìròyìn leadership bẹ́ẹ̀ bá wá igbákejì ààrẹ yẹmí ọ̀sínbàjò délùú àbújá bẹ́ẹ̀ bá bá wọn bí mi léèrè ń sọ bí tí wọ́n lọ fún yín wọ́n ti lọ Abidjan <laughs> kí ni wọ́n lọ ṣe ẹ gbọ́ nínú ìròyìn lójúmọ́ tòní òun náà ni ẹ wo ẹ má jẹ́ àfi ìtọ́wò ká fi parí gbogbo ọbẹ̀ tó wà níwájú wa eléyìí tá a fẹ́ fi jẹ oríṣiríṣi nǹkan yìí e, torí bá a bá bẹ̀rẹ̀ sí tọ́wò tá a tọ́wò tá a tọ́wò ọbẹ̀ ọtọ̀ àwa ní fi jẹ fùfú àbẹ́bà mọ́. kéèyàn má lọ máa ṣán fùfú. <laughs> ìròyìn wa etí ọba nílé etí ọba lóko à lọ sókè lọ́hùn ṣeré lọ́dọ̀ tí a ní hmm, àyè. iṣẹ́ la fi ṣe. àárín ni àbẹ́rẹ́ àárín ni àbẹ́rẹ́ aláwìyé federation akínyẹmí ọlátóyè ìṣọ̀lá oníròyìn yín náà ni o ló ń kí yín pé ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i. kíkẹ́ lọmọ ògún ṣínà ọba bí ló kọ tèmi ò tó rẹra òun lẹ́yìn tèmi ń pè mí ẹ kú kalẹ̀. èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹjọ́ revolution plus property pé ọdún mẹ́jọ ire tuntun ti dé o. má dáwọ́ ìwọ̀ ẹni pé revolution plus. ó oh, yes ọdún kẹjọ rèé tí revolution plus property sísọ àwọn èèyàn tó tó ẹgbẹ̀rún mẹ́sàn-án ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nine thousand five hundred di onílẹ̀dọ̀nílẹ̀ ní àwọn ilẹ̀ wọn tó wà ní àwọn ibùdó tó tó nǹkan bíi mẹ́tàlélógójì forty three housing estate lẹ́kọ̀ọ́ ìbàdàn ṣìmáwá abẹ́òkúta àbújá àti port harcourt láìpẹ́ láìjìnà revolution plus property yóò dé ságbègbè ṣe tiẹ̀ náà fún ti ayẹyẹ ọdún kẹjọ yìí eight percent discount lórí gbogbo lẹ́wọ̀n tó o bá ti rà so wá rí pọ́tù ti zẹ̀ revolution plus property máa mọ̀ bó káàdì eléyìí ni mo wàá sọ ìgbàlá rẹ dọ́là o pé àwọn nọ́mbà yìí o oh one two five five seven three eight six tàbí kó o pe o oh eight one one two eight three five fún mẹ́rin o oh eight one one two eight six five fún mẹ́rin tàbí ẹ kàn sí www.revolutionplusproperty.com revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù èyí ni láti kéde fún gbogbo olùgbé ìpínlẹ̀ Ògùn wípé látàrí àti lé àrùn jìnnà nípínlẹ̀ Ògùn ìjọba yóò bẹ̀rẹ̀ ètò abẹ́rẹ́ àjẹsára lákọ̀tun láti Friday ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà sí Friday ọjọ́ kẹjọ oṣù keje ọdún yìí àfojúsùn wa ni láti lé àrùn pọ́njúpọ́tọ̀ ìyẹn yellow fever àti ìgbóná tí a mọ̀ sí tìta ìyẹn measles tó ń yọ àwọn ènìyàn wa lẹ́nu jìnnà tèfètèfè ibà pọ́njúpọ́tọ̀ tí ẹ̀fọn máa ń gbé kiri a máa mú ẹ̀fọ́rí èébì àti òyì ojú dání gbogbo ènìyàn láti ọmọ oṣù mẹ́sàn a máa mú kòkòrò ara lọ́wọ́ ìgbóná bẹ́ẹ̀ ni imú ọmọ a máa ṣomi àrùn yìí tún máa ń fa ìfọ́jú ṣe jàǹbá fọ́pọlọ àti kú òjijì àwọn ọmọ oṣù mẹ́sàn-án sí ọdún márùn-ún ló máa gba abẹ́rẹ́ àjẹsára láti dènà àrùn yìí jọ̀wọ́ má ṣe pàdánù àǹfààní yìí o àrùn oníṣe wa tọmọtọmọ o kàn sí ibùdó ìlera tó súnmọ́ láti gba abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àrùn pọ́njọ́pọ́tọ̀ àti tìta ọ̀fẹ́ ni kò léwu bẹ́ẹ̀ ló kápá àwọn àrùn yìí olùkéde oníṣègùn òyìnbó tómi kọ́kà alábòjútó fẹ́tò ìlera nípínlẹ̀ Ògùn ti àwọn elétò ìrànwọ́ fún ìlera lágbàáyé <laughs> béèyàn bá kọ́lé tó dáa. kò sóhun tó dàbí kéèyàn ó fi òrùlé ìgbàlódé alálòpẹ́ Gerard roofs tí múlé rẹwà bò ó. ṣùgbọ́n o ìrònú tó ń bá àwọn kan ni pé níbo làwọn ti lè rí ojúlówó òrùlé Gerard roof rà báyìí o ẹ <laughs> fọkànbalẹ̀. iléeṣẹ́ links roofing ti kó ojúlówó òrùlé gerard rose wọ ìlú abẹ́òkúta rẹpẹtẹ pẹ̀lú sixty years warranty bó ṣe shingle milano classic tàbí bond òrùlé gerard kì í bó kì í ṣá kì í lu kì í jò kì í jóná ọgọ́ta ọdún dìgbì ló ṣì wà ẹ̀dínwó pátápátá ni links roofing ń ta gerard rose wọn á tún bá yín gbé ìjókòó sórí ilé tílé yẹn sì dàpẹ́ wá wò fún gbogbo ènìyàn links roofing tún ṣe àǹfààní san díẹ̀díẹ̀ sílẹ̀ fún gbogbo àwọn tó ń fi ojúlówó òrùlé alálòpẹ́ gerard gerard roofs mẹ́tẹ̀ àmúrèkórè ìbàdàn kọjá lọ sí links roofing. tó wà ní ìtòsí nnpc mega station ó fẹ́ dojúkọ ọ̀nà àbáwọlé oopl abẹ́òkúta ẹ máa pe links roofing sórí zero eight one four four nine one six two zero four lẹ́ẹ̀kan sí zero eight one four four nine one six two zero four bu ilé rẹ pẹ̀lú òrùlé gerald gerald rules. ó lálòpẹ́. etí ọba nílé etí ọba lóko ó dá àyà bẹ́ sílẹ̀ ó ti bẹ́ síṣẹ́ náà rèé ẹjẹ́ àbẹ̀rẹ̀ sí ní mú àwọn ìròyìn wa lẹ́yọ kọ̀ọ̀kan èjì èjì kẹ́sì nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ti ń tẹ̀lé wa ẹ bá wa dá sí báwo kò bá tó ẹ̀yin tá ń tẹ̀lé wa lórí ìkànnì Facebook ẹ̀yin náà ẹ máa tẹ̀lé wa lápá bẹ̀ ẹ sì lè máa fi èròǹgbà yín kẹ́ ẹ máa fi ránṣẹ́ síbẹ̀ tó yẹra jáníṣó jáníṣó ìròyìn àkọ́kọ́ tí wọ́n fi ṣíde ló wà lójú òpó ìwé ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí níbi tí olùṣọ́ àgùntàn àgbà fún ìjọ Citadel Global Community Church ìyẹn olùṣọ́ àgùntàn Túndé Bákàrè tó mọ̀ tí ń tẹnumọ́ wípé àníṣe Ọlọ́run ló sọ fún mi pé èmi ni n ó gba ìṣèjọba lọ́wọ́ aláṣẹ Muhammadu Buhari tó bá dọdún 2023 ibẹ̀ ni Bákàrè ti wá bẹ̀ sí sọ̀rọ̀ wípé ṣe rí òdo èyí tí mo gbà tó jẹ́ pé kò sẹ́nikẹ́ni èyí tó dìbò fún mi yẹn ìyẹn ò mọ̀ sí ọkọ̀ mi bákan kódà kò tiẹ̀ j jẹ́ kí ẹsẹ̀ mi ó mì rárára nẹ bákàrẹ̀ òun ló mọ̀ ń bá àwọn akọ̀ròyìn ló ń bá wọn sọ̀rọ̀ ní ọjọ́ àìkú èyí tó kọjá yìí níbi tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé pé mo gbòdo ìyẹn ò sọ wípé gbogbo èròǹgbà mi láti jẹ́ kíkí orílẹ̀-èdè nàìjíríà kò di ọ̀tun kò mọ̀ sọ pé gbogbo rẹ̀ mọ̀ ti yẹ àní pò sì dúró ṣinṣin nítorí pé ìgbàgbọ́ mi dúró ṣinṣin ní sẹ́ẹ̀ èmi gangan lọ́lọ́run fẹ́ kí n gbapò lọ́wọ́ buhari tó bá dọdún twenty twenty three ibẹ̀ gangan ló ti wá bẹ̀rẹ̀ sí ní kí bọ́lá ahmed aṣíwájú bọ́lá ahmed ahmed tinubu ló bẹ̀rẹ̀ sí ní kíkú oríire látàrí pé ó jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé ìyẹn ti ẹgbẹ́ òṣèlú all progressives congress léyìí tó jẹ́ wípé ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí nílùú àbújá ibẹ̀ gangan ló ti wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀rímọ́ pé ṣe é rí jíjáwé olúborí tí tinubu jáwé olúborí ó mọ̀ jẹ́ ẹ̀rí àti àpẹẹrẹ gbogbo gudugudu méje àti ẹ̀yà àyà mẹ́fà èyí tó ti ṣe lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà ń bí àti bí ó ti sapá rẹ̀ láti dá ẹgbẹ́ òṣèlú all progressives congress tó dá dà á sílẹ̀ ni o àmọ́ o kò sí bó ṣe fẹ́ rí o èmi gangan lọ́lọ́run ni n ó gbàpò lọ́wọ́ aláṣẹ muhammadu buhari ó wà lójú òpó ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yẹn. ìpè èèyàn gbòdo wọn gba zero ni. ah um, ok wọn gba zero. ọ̀gá sáà lólódo èèyàn ní èèyàn ní èèyàn ní ọgbà fọ́ọ̀mù rárá èèyàn gba zero aláwìyé <laughs> tẹ ọdọ àwọn gba zero. ìbò tí ń sọrùn ṣe ni ó mọ̀ dà pé wọ́n fojú ẹja sí. <laughs> ọ̀dà tẹ̀ wájú. <laughs> ìwé ìròyìn Vanguard òun ló ní ìròyìn eléyìí lọ́dọ̀ mi o nípa ọ̀rọ̀ ìjọba àwarawa yìí náà mà ní níbi tí igbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣínbàjò níbi tí wọ́n ti sọ̀rọ̀ jáde lánàá wípé ṣe rí ìjọba Muhammadu Buhari eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí wọ́n ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ oríire àti ìtẹ̀síwájú níbi ìrìn àjò ìjọba àwarawa yìí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ni ó sọ eléyìí di mímọ̀ níbi ìsìn alájùmọ̀ṣe kan eléyìí tí wọ́n ṣe ní ilé ìjọsìn ńlá ti National Christian Center tó wà nílùú Àbújá láti sàmì sí ayẹyẹ àyájọ́ ọjọ́ ìjọba àwarawa eléyìí tó wáyé lánàá nílùú Àbújá igbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣínbàjò ẹni tí akọ̀wé àgbà fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Boss Mustapha lọ ṣe aṣojú fún níbi èsì náà ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ síwájú wípé ṣẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti fi hàn wípé orílẹ̀-èdè Nàìjíríà ti ń tẹ̀síwájú níbi ìrìn àjò ìjọba àwarawa bákan náà ni wọ́n ṣe àtẹnumọ́ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí àti ìdàgbàsókè òun ni ìjọba Muhammadu Buhari ti ṣe eléyìí tó lè fi hàn wípé àti ń tẹ̀síwájú níbi ìrìn àjò ìjọba àwarawa gẹ́gẹ́ bó ti sọ ó ní bàbá wo orílẹ̀-èdè Nàìjíríà ó ní àti kúrò níbi wípé àápín àápín hmm. pé àápín yẹlẹyẹlẹ hmm. pé kíní ọ̀hún ìjọba àwarawa yìí ó ti so gbogbo wa pọ̀ pátápátá ó ní eléyìí gangan ló fà á tí wọ́n fi gbé àyájọ́ ọjọ́ ìjọba àwarawa eléyìí tó wà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún tẹ́lẹ̀ sí ọjọ́ kejìlá oṣù kẹfà láti ọwọ́ ààrẹ wa nítorí pé a nígbàgbọ́ wípé ohun tó kó wa pọ̀ kò gbọ́dọ̀ tú wa ká rárá àti rárá ni ìgbákejì Yẹmí Ọ̀ṣínbàjò ti sọ̀rọ̀ wípé ìjọba àwarawa eléyìí tá à ń lò lọ́wọ́ yìí ìtẹ̀síwájú ó ti wà nínú ìjọba tá à ń ń ṣe ìwé ìròyìn Vanguard òun ló mú yẹn wá lójúmọ́ òní. eléyìí náà wà nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ ìṣèjọba àwarawa náà ló mọ̀ dálé lórí àmọ́ bíṣọ̀bù àgbà fún ìjọ àgùdà ti olúìlú ilẹ̀ wa Àbújá His Grace Most Reverend Ignatius Kaigama ló mọ̀ sọ̀rọ̀ ní ọjọ́ àìkú àná wípé kẹ́ẹ̀ni kò mọ̀ sí nǹkan kan tá a fẹ́ mọ̀ tiẹ̀ wa Nàìjíríà ó ní àbí ṣé nínú ìṣèjọba àwarawa wa èyí tó jẹ́ wípé ab ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ òun ló jẹ́ pé mò ń pa àwọn èèyàn onítàbátúwá ní káwá sọ̀rọ̀ nípa ìwà àjẹbánu ó gógógó níbẹ̀ dáadáa ni tó sì jẹ́ pé àwọn èèyàn ti wá rí bí ìgbà tó jẹ́ pé nǹkan tó yẹ ká mọ̀ ṣe ni lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní ṣé ká má pààrọ̀ tanra wa ká sì mọ́ tanra wa orílẹ̀‐èdè wa nàìjíríà ló mọ̀ tí ń súnmọ́ bèbè àti pín báyìí nítorí pé gbogbo nǹkan ló wọ́n gógógó kò tún ṣiṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn wá ń sunkún ebi lọ́tún wọ́n ń sunkún ebi lọ́sì pé gbogbo eléyìí gan ló jẹ́ pé ó ń jẹun tó ń kọni lóminú kaigama nígbà tó ń sọ̀rọ̀ rẹ̀ ó sọ eléyìí nígbà tó ń wàásù ìyẹn ní ilé ìjọsìn st augustine parish èyí tí ń bẹ ní dùsẹ́ ní ìlú àbújá ibẹ̀ gangan ló ti sọ̀rọ̀ wípé àwọn èèyàn ti wá sọ ìwà àjẹbánu gẹ́gẹ́ bí nǹkan tó yẹ ká mọ̀ ṣe onípàápàá ẹ lọ sí gbogbo àwọn iléeṣẹ́ ìjọba ẹ tún lọ sáàrin àwọn olóṣèlú gbogbo wọn ni wọ́n ń fi kinní ọ̀hún ìyẹn ìwà àjẹbánu ni wọ́n mọ̀ fi ń ṣayọ̀ oníṣẹ́ rí àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa ló yẹ ká máa ṣe pẹ̀lú ìdùnnú àtayọ̀ ni àmọ́ tá kí ni ohun tá a fẹ́ mọ dunnú àtayọ̀dé lórí àfi tá a bá fẹ́ mọ tanra wa ó wà nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí. eléyìí náà lórí ìjọba àwarawa yìí náà mà sí ni Ìbà Gani Adams ó mọ Ìbà Gani Adams ó mọ yàn. ààrẹ. ààrẹ nu eh. ààrẹ ọ̀nà kakanfò apẹ́ bá mi pa ààrẹ kí n gbọ́. Ah. ààrẹ o. <laughs> ààrẹ ọ̀nà kakanfò gbogbo lẹ̀ Yorùbá Ìbà Gani Adams lánàá ọjọ́ ìsinmi òun ló ti sọ̀rọ̀ jáde sígboro ayé ó ní ẹ wò ó oníṣẹ́ rí ìjọba àwarawa ti orílẹ̀-èdè Nàìjíríà tá à ń ṣe lọ lọ́wọ́ yìí ó ní kò ì tí ì mú àwọn èròǹgbà e, àti àwọn àlá tí olóògbé ààrẹ MKO Abiola tó ní sí orílẹ̀-èdè Nàìjíríà kò ì tí ì múṣẹ rárá àti rárá ni nítorí wípé Abiola tá a nígbàgbọ́ pé ó jàjàǹgbara ti June twelve ọ̀hún ó ní àwọn èròǹgbà àti ọjọ́ ọ̀la rere fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n bá a ṣe ń bá lọ yìí àìtí ìdébẹ̀ rárá àti rárá ni Eba Adams ló sọ àwọn ọ̀rọ̀ yìí tẹ̀dùntẹ̀dùn ọkàn ló fi sọ nígbà tó sọ sọ̀rọ̀ nílùú ìkẹjà nípínlẹ̀ èkó níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ june twelve eléyìí tí àjọ oòduà people's congress tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ààrẹ ọ̀nà kakanfò gbogbo lẹ̀ yorùbá ọ̀hún wá ṣe àkíyèsí àti àlàyé wípé ṣe rí bí abiola ṣe borí nínú ìbò june twelve nineteen ninety three òun ló jẹ́ pé ó wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìfarajìn àti àwọn tí wọ́n fi ara wọn jìn fún ìborí ọ̀hún tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí òun ló bá ìṣ ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ níbi tí wọ́n ti ń fẹ́ jẹ́ àjàgbara láti gba ìjọba June twelve ọ̀hún wá ṣe àlàyé wípé láti bí ọdún méjì ó lé lógún sẹ́yìn tí ìjọba àwa ara wa ti bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní àìtí rí ìmúṣẹ àwọn èròǹgbà eléyìí tí Abíọ́lá ní láti ja ìjà June twelve ọ̀hún gẹ́gẹ́ bí Gani Adams ṣe sọ ó ní ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun ló yẹ ká yanjú lẹ́sẹ̀kẹsẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àtúntò orílẹ̀-èdè Nàìjíríà ó ló yẹ ká wá nǹkan ṣe ṣe sí i ó ní ká sì lè jẹ́ kí ìjọba àwarawa kó fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa èébá Gani Adams sọ̀rọ̀ ìpẹ́ ìjọba àwarawa eléyìí tá à ń bá lọ yìí kò ì tí ì mú èròǹgbà àti àlá Abíọ́lá kò ì tí ì múṣẹ rárá àti rárá ni o ìwé ìròyìn Nigeria Tribune òun ló mú yẹn wá láàárọ̀ òní o eléyìí náà ó wà nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí ìròyìn àwọn àjọ tó ń mójútó àti ṣíṣe kò kárí àlòàlà arìnrìn àjò lọ sílẹ̀ mímọ́ hajj lórílẹ̀‐èdè wa nàìjíríà ni àwọn ìṣìkejì àti ìṣìkẹta àwọn arìnrìn àjò lọ sílẹ̀ mímọ́ hajj láti ìpínlẹ̀ nasarawa àti olúìlú ilẹ̀ wa àbújá ni wọ́n mọ̀ ti ṣe láti gbéra láti pápákọ̀ òfurufú namdi azikwe sí medina fún hajj ọdún 2022 tá a wáyé ni gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi léde léyìí tí fatima sandaus sára ti ẹ̀ka ìkànsíra ẹni àtọ̀ràn tó kọ aráàlú àjọ náà fọwọ́ sí i ó mọ̀ sọ pé ọkọ̀ òfurufú kan èyí tí wọ́n pò kọ rẹ̀ ní max air àti flynas àwọn ni wọ́n fi gbé àwọn alálàájì àtàlálàájà lọ sílẹ̀ mímọ́ àjò ibẹ̀ gangan ló tún ti wá sọ̀rọ̀ pé ní kété èyí tó jẹ́ wípé wọ́n mọ̀ ti balẹ̀ láti Maiduguri òun ni alága èyí tó jẹ́ ti àjọ náà ìyẹn ti àjọ NACON Alhaji Zikrullah Ìkúnlé Hasan òun ló kọ́kọ́ kọjá lọ sí ibùdó àyẹ̀wò ìyẹn àwọn arìnrìn àjò alálàájì àtàlálàáj jà láti mójútó bí wọ́n ti mọ ṣàyẹ̀wò fún wọn gangan ni ibẹ̀ gangan lálága ti wá bẹ̀rẹ̀ sí bá àwọn arìnrìn àjò sọ̀rọ̀ ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ pé ẹ lọ fọkàn balẹ̀ o torí pé àtòun àtàwọn ikọ̀ òun làwọn mọ̀ ti ṣiṣẹ́ takuntakun láti rí wípé ìgbáyégbádùn wà fún gbogbo àwọn tí wọ́n rìnrìn àjò yìí ní gbogbo ìgbà èyí tí wọ́n lò ní orílẹ̀-èdè Saudi Arabia torí náà ẹ fọkàn balẹ̀ o ètò ti tò ó gbogbo ẹ̀ ni ó lọ déédéé bó ti yẹ kó lọ àti bí ó ti yẹ kí gbogbo ẹ̀ ó tò ó ó wà nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí. eléyìí náà ìwé ìròyìn the punch ní àìsí ń bẹ̀ láì dá sí lórí hmm. ọ̀rọ̀ alálàájì náà ni o ń pẹ́ níjọ́ níjọ́ la ó máa lọ àràfà lálọ́bọ̀ wọ́n ò forin sí àmọ́ mi mú dá wákà ẹ̀. <laughs> wọ́n ní ìjọba ìpínlẹ̀ gombe òun ló jẹ́ pé wọ́n ti parí ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ń ṣe fún àwọn tí wọ́n ń fẹ́ rin ìrìn àjò lọ sí orílẹ̀-èdè saudi arabia láti lọ ṣiṣẹ́ hajj wọ́n ní àná ọjọ́ ìsinmi òun ni wọ́n parí ẹ̀ tí wọ́n sì ti là wọ́n láyè dáadáa lórí bá a ti ṣe bá a bá dé Mákà o wọ́n ní gbogbo àwọn tí wọ́n fẹ́ lọ sí ìrìn àjò ọ̀hún wọ́n ní tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé wọn fò láti ogúnjọ́ oṣù tá a wà nínú ẹ̀ yìí òun ló jẹ́ pé wọ́n ti ṣe kínní ọ̀hún fún eh, ìlanilọ́yẹ̀ tó lágbára ni wọ́n ní ètò ìlanilọ́yẹ̀ ọ̀hún ló jẹ́ pé ó wà ní ìpele ìpele láti lè jẹ́ kí gbogbo àwọn alálàájì ọ̀hún láti lè jẹ́ kí wọ́n mọ bá a ti ṣe bá a bá ti dé hajj ibi tá a rìn sí ibi tá a gbẹ́sẹ̀ sí ibi tá a ti ṣe gbogbo tó yẹ ká ṣe pátápátá àti gbogbo àwọn ìwà ìjọmọlúàbí tó yẹ kéèyàn hù gbogbo ẹ̀ pátápátá òun ni wọ́n ni wọ́n ti kọ́ wọn o kódà pàápàá wọ́n nínú ìlanilọ́yẹ̀ ọ̀hún wọ́n ni wọ́n tún ṣe ètò hajj bá a ti ṣe lọ́hùn gangan kódà wọ́n tún fi wọ́n bá a ti sọ̀kò àṣìtáàní pátá níbi ìlanilọ́yẹ̀ ọ̀hún eléyìí tó jẹ́ pé ó wáyé ní. kìnìún ọ̀hún orí ó ṣe bákan. Mm. <laughs> wọ́n ní Arabic Teachers College ní ìlú Gombe òun ní ìlanilọ́yọ̀ òun ló ti wá nígbà tí ó ń bá àwọn olùkópa sọ̀rọ̀ ẹni tó jẹ́ akọ̀wé àgbà àjọ ọ̀hún Sahadu Adamu òun ló jẹ́ pé ó ṣojú akọ̀wé ìjọba ìpínlẹ̀ Gombe ìyẹn ọ̀jọ̀gbọ́n Ibrahim Njode ó gba gbogbo wọn nímọ̀ràn wípé ó ní kí wọ́n lo àǹfààní ìmọ̀ eléyìí tí wọ́n ti níyì láti ṣe dáadáa bí wọ́n dá bí wọ́n bá dé orílẹ̀-èdè Saudi Arabia ìwé ìròyìn The Punch òun ni ló ti mú ìròyìn eléyìí tó sì mú wá lójúmọ́ tòní o. eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation èyí tó mọ̀ jáde láàárọ̀ yìí níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Kwara ni wọ́n mọ̀ ti túyáyá túyàyà jáde ìyẹn sí gbogbo àwọn àdúgbò ní ìlú Ìlọrin o láti fi àtìlẹ́yìn wọn àti ìmọrírì hàn sí gómìnà Abdulrahman Abdulrazak wípé wọ́n ní ó mọ̀ ṣe ṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀ ìyẹn ní ètò ẹ̀kọ́ èyí tó yàtọ̀ sí bẹ́ẹ̀bẹ́ẹ̀ wọ́n ní kódà gbogbo ohun tó tọ́ àti ohun tó yẹ ó mọ̀ ní Abdulrahman ló mọ̀ ṣe ìdí rèé tí wọ́n fi jáde tí wọ́n sì ń fi àtìlẹ́yìn wọn ìyẹn nínú ìwọ́de ìṣàtìlẹ́yìn èyí tí wọ́n fi hàn lábẹ́ àwọn kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n pera wọn ní Abdulrahman Abdulrazak Student Support Group ibẹ̀ gangan ló jẹ́ pé ẹnìkan tó kọ rẹ̀ ń jẹ́ comrade Salami Wasiu onídùgbẹ̀ òun ló léwájú wọn ibẹ̀ ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé ẹ jẹ́ àwò dáadáa tá ní àwò ètò ètò ẹ̀kọ́ lẹ́yìn tí abdulrahman tó mọ̀ ti di orí oyè wọ́n ní oríṣiríṣi àwọn nǹkan ló mọ̀ ti ṣe wọ́n ní ṣe rí ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ni òun ló jẹ́ pé ó ṣàgbéǹde ẹ̀ látàrí pò tẹ̀ tí ń kú lọ tẹ́lẹ̀ àmọ́ ó ṣàgbéǹde ẹ̀ ní taba tí wàá wò gbogbo àwọn owó àjẹ́lẹ̀ ó mọ̀ tún san gbogbo ẹ̀ ó tún ṣàtúnṣe tí gbogbo àwọn nǹkan amáyédẹrùn èyí tó jẹ́ gbogbo rẹ̀ ti dẹnu kọlẹ̀ pátápátá ó tún wáá ṣe bẹ́ẹ̀ tó yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn olùkọ́ yìí tí wọ́n dáńtọ́ tó jẹ́ wípé wọ́n mọṣẹ́ wọn ó gbà wọ́n sẹ́nu iṣẹ́ o wọ́n ní ìdí nìyẹn táwa fi rò wò pé eléyìí ò kó ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kò mọ̀ kó yan wa kéré nítorí pé gbogbo ohun tí yóò fi mú gbogbo nǹkan rọrùn fún wa láti kẹ́kọ̀ọ́ òun ló jẹ́ pé ṣe ìdí rèé gangan tá a fi jáde síta wípé àwa gan o a fẹ́ ṣàtìlẹ́yìn fún Abdulrahman láti padà wálé lẹ́ẹ̀kejì ìyẹn ò ní pé ọdún mẹ́rin àkọ́kọ́ yóò ṣe láṣeyanjú yóò tún ṣe ọdún mẹ́rin míì sí i apadà wá wá fi àtìlẹ́yìn wa hàn ni ọdún dídùgbẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ yìí wípé ṣẹ́ẹ́rí Abdulrahman tá tún sọ̀rọ̀ rẹ̀ yìí ó ṣe nǹkan rẹ̀ lọ́nà tó fi yàtọ̀ sí ti gbogbo nǹkan táwọn èèyàn ti ń ṣe ìdí nìyẹn táwa fi dìde ta sọ pé àwo ṣàtìlẹ́yìn fún àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ń sọ̀rọ̀ eléyìí nínú ìwé ìròyìn The Nation èyí tó jáde láàárọ̀ yìí. ojú platform times ojú òpó ìròyìn platform times òun lélẹ́yìí eléyìí tí mo tún rí lójúmọ́ òní o níbi tí gómìnà abiodun lórí ètò ìjọba àwarawa eléyìí tá à ń ṣe lọ́wọ́ ìyẹn ayẹyẹ yìí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún lánàá ọjọ́ ìsinmi òun ni wọ́n ti ṣe àtẹnumọ́ wọ́n sì ti fi ọwọ́ lò wípé kí wọ́n mú àwọn tí wọ́n ti dá ẹjọ́ ikú mẹ́fà fún àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú wọn pé kí wọ́n dá wọn padà sí ẹ̀wọ̀n gbére wọn ni kí àwọn náà tún lè ní ìrètí wípé àṣà wọn ò ní kú ikú àpálàdọ̀ bákan náà ni wọ́n ní kí wọ́n mú àwọn tó jẹ́ ogójì nínú àwọn tí wọ́n wà ní ọgbà àtúnṣe kí wọ́n tú wọn lẹ̀ kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà ojú òpó ìròyìn platform times òun ló mú ìròyìn bọ̀ wípé gómìnà abiodun ṣe léyìí lára àwọn ayẹyẹ eléyìí tí wọ́n fi ń sàmì sí àyájọ́ ọjọ́ ìjọba àwarawa ti ọdún 2022 eléyìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí gómìnà ọmọọba dàpọ̀ abiodun ó ṣe ó kéde léyìí lánàá ọjọ́ ìsinmi nígbà tí ó ń sọ̀rọ̀ ní pápá ìṣeré ti mko abiola international stadium tó wà nílùú abẹ́òkúta tí wọ́n ti ṣe ayẹyẹ ìsàmìsí june twelve ọ̀hún yẹn ní ìpínlẹ̀ ogun gómìnà abiodun ó ṣe àlàyé wípé àwọn gbé ìgbésẹ̀ yìí pẹ̀lú ìlànà àti ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè nàìjíríà yẹn ti ọdún 1999 gómìnà abiodun ẹni tó wá pé gbogbo àwọn ọmọ nàìjíríà wípé ẹ wò ó ẹ jẹ́ ká sa gbogbo ipá wa láti lè jẹ́ kí ọ̀rọ̀ ìdìbò ọdún 1993 eléyìí tí a di ọ̀hún kí a di ti ọdún 2023 náà kó rí bẹ́ẹ̀ ká sì fi gbogbo ohun tá a bá ní ká fi di ìbò ọ̀hún ìyẹn lọ́dún 2023 ẹni tí ò bá ní PVC kò lè di ìbò tá à ń sọ yìí gangan o a gbìyànjú láti gba PVC wa ká sì rí wípé a fi di ìbò ọ̀hún kó dàbí a ṣe túyáyá túyàyà jáde lọ́dún 1993 gómìnà Dàpọ̀ Abíọ́dún òun ti ní àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n dájọ́ ikú fún kí wọ́n dá padà sí ẹ̀wọ̀n gbére wọ́n sì tú àwọn ogójì sílẹ̀ ojú òpó ìròyìn Platform Times òun ni ìròyìn eléyìí òun ló sodo sí láàárọ̀ òní ẹ jẹ́ àgbà bẹ̀dẹ́ka ìpolówó ọjà wa tá a bá lọ tá a bá padà dé ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko ó ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. ẹ̀yin ọkùnrin ó tún yá o ní kejì ara kejì. ìṣàgbára tí jésù ti pinnu àti ṣe nípasẹ̀ àwọn wòlíì máa jẹ̀mú ẹ̀. láyé gbogbo ọkùnrin ní kejì ara kejì babalọ́lá memorial international miracle car. main power of the Revelation Wednesday fifteen ní Friday seventeenth June ọ̀sẹ̀ yìí ni ó. Àkòrí yẹn náà ní nígbà tí ìwọ bá di alágbára tó. Ọ̀sẹ̀ yìí gangan la máa já ọgbà. Lọ́wọ́ ogun bí tá a ti bí ọ. Yóò jẹ́ ṣẹlẹ̀ lọ́rọ̀ àwọn ọkùnrin lẹ́yìn lọ́rùn. Wà á gba kọ́kọ́rọ́ sí kalẹ̀ bàbá rẹ̀. Lábẹ́ ìfàmì òróró yọ. Prọfẹ̀tẹ̀ Sikayawo Aladeji. General Evangelist Ìjọ CSC kárí ayé. Prọfẹ̀sà Mọ́lúwalọ́. Adami Mogo. Kọ́dínétọ̀ ìkejì arákejì. Pásítọ̀ Friday Anderson. Assistant coordinator àwọn olórí ẹ̀mí lẹ́kọ̀ọ́ ẹ̀mí lẹ́kọ̀ọ́ ìmọ̀ àràǹbádá twins olúwa ló ní bísí adébáyọ̀ glorious ọ̀sẹ̀ ìgangan la máa ṣe fáwà sẹ́ẹ̀lì àyè tó máa wà láti rí àwọn wòlíì fún wọn náà wọn kánsẹ́lì gbogbo ẹ̀ ní csc babalọla memorial international mekuka ìkejì ara kejì. testimony eléyìí ó máa lágbára ọ̀rẹ́ àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀ kára ó máa ta mí bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi pabambari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe ìwọ̀ ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́ sọ̀rọ̀ ọ̀fọ̀ wa lélẹ̀ yá lọ́wọ́ àtẹsẹ̀. bnc capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú Abẹ́òkúta. bnc capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹ̀nwá àdúrà nígbà pharmacy Two tubos pharmacy abiola way leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adé additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jò pharmacy ọbàntòkù iléeṣẹ́ tèmítáyọ̀ tradu medical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí bnc capsule aládùúgbò yín ẹ pè 08103 three six nine four three four. He's a goal! Well done, my son Olumide. You scored three goals. Now the egg where you dey chop every day they make you strong, kakaraka. They make you sharp and smart. Now USAID, in partnership with the American people, Wanderville, and Poultry Association of Nigeria, Panok Ogun State Chapter, bring una this message. ó ti yá lórí òkè àánú níbi ìpàdé àdúrà kan ṣoṣo bí ẹgbàá àgbèjẹ ni ìbújáde agbára ọlọ́run apostu joseph ayọ̀ babalọlá power explosion èrè o twenty twenty two. èrò bá mi ká lọ. ìmọ́lẹ̀ yìí là ń pè ọ́ pé wá gbà lórúkọ ọlọ́run ẹ̀mí àwọn wòlíì tó ń fìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún ọ̀hún dábírà àgbà yanu látọ̀gbọ́n ọdún sẹ́yìn tọdún ìyá yà lára ọ̀tọ̀ ojú gbogbo arógo olúwa ní kedere bí ìgbòrún dúró lórí igi bí ó ní àtòṣùpá lórí ajá lónìí ògo ọlọ́run ṣe tó ń fẹ́ sí ìdìbò ọ ní power explosion tọdún èyí pẹ̀lú àkòrí orúkọ rẹ ti níyì tó olúwa tá a gbé kalẹ̀ láti pàṣẹ sí esikere land àti mountain of mercy èrè òkìtì monday ogúnjọ́ oṣù yìí ni ó bẹ̀rẹ̀ lówùrọ̀ ọ̀sán àti ṣóòru lójoojúmọ́ títí mọ́jú saturday twenty five oṣù yìí thursday twenty three làṣálẹ̀ yìí pàtàk pàtàkì láti dúpọ̀ ogún ọdún ìpàdé àdúrà náà lórí òkè àánú mountain of mercy erio ekiti níbi tọ́lọ́run ó tún ti lo ìránṣẹ́ prophet ezekiel olúbóyè ọládèjì ajínrere àgbàjọ apostoli ti kristi lórílẹ̀‐èdè yìí àti lókè òkun pẹ̀láwọ̀n míì pastor eo ọ̀dẹ́jọbí ni general superintendent pastor so ọládélé làárẹ̀ ìjọ apostoli ti kristi jésù ni olúwa. etí ọba nílé. etí ọba lóko. ìròyìn wa ń tẹ̀ síwájú fresh one oh seven point nine fm nílùú abẹ́òkúta ìròyìn tó kàn lọ́wọ́ mi ló wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí níbi tí àwọn gómìnà apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé orí ẹ̀rọ ayélujára ìkan òun ni wọ́n mọ̀ ti kéde ijọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ gbáko ni láti fi kẹ́dùn àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní ìjọ àgùdà èyí ti St Francis Catholic Church tó wà ní Ọwálúwà Street Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo láti bá wọn kẹ́dùn níbi tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti padà pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ burúkú èyí tó ṣẹlẹ̀ yìí tọ́pọ̀lọpọ̀ náà farapa yánnayànna wọ́n ní wípé ìyàtọ̀ sí pé wọ́n kéde ọjọ́ kẹtàlá ìyẹn ọjọ́ ajé òní ọjọ́ oṣù kẹfà ọdún 2022 sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà ọdún 2022 gẹ́gẹ́ bí ọjọ́ èyí tí wọ́n fi kẹ́dùn àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ yìí lọ lẹ́yìn náà ni wọ́n tún pàṣẹ wípé ṣẹ́rí àsíá orílẹ̀-èdè wa nàìjíríà yìí national flag wa èyí tó jẹ́ pé amọ́nà sókè ṣánṣánṣán ní àwọn iléeṣẹ́ ìjọba wípé gbogbo rẹ̀ ní ká padà mú wálẹ̀ kó wà ní ààbọ̀ fòdìdí ọjọ́ mẹ́ta yìí láti fi mọ rírì àwọn èèyàn wa èyí tó jẹ́ pé ẹ̀mí wọn ó bá ìṣẹ̀lẹ̀ aburú èyí tó ṣẹlẹ̀ nílùú ọ̀wọ̀ yìí ó mọ̀ bá ìṣẹ̀lẹ̀ burúkú yìí lọ àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà yìí gangan àwọn ni wọ́n sọ ilé nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n fọwọ́ sí lẹ́yìn tí wọ́n fi léde lẹ́yìn tí wọ́n parí ìpàdé èyí tí wọ́n ṣe lórí ẹ̀rọ ayélujára lẹ́yìn ibẹ̀ gangan ni wọ́n ti sọ bí wọ́n ti ń kọminú lórí bí àìsí ètò ààbò ti ń gògò sí lórílẹ̀ wa Nàìjíríà pàápàá ní apá gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ náà ni wọ́n tún ti pinnu àwọn nǹkan èyí tí wọ́n ṣe láti fi dẹ́kun àìsí ètò ààbò èyí tó ń bá wa fínra ní apá gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ìròyìn yẹn pọ̀ dáadáa ó wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí ìwé ìròyìn the nation òun lèmi tún lọ sórí ẹ̀ láàárọ̀ òní òun níbi tí lórí ọ̀rọ̀ ìdìbò ọdún 2023 àjọ kan mà ti sọ̀rọ̀ jáde o ìyẹn àjọ eléyìí tó ń rí sí gbogbo àwọn ọ̀rọ̀ onígbàgbọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àgbáríjọ onígbàgbọ́ là ń sọ̀rọ̀ pa ẹ̀ òun ló jẹ́ pé wọ́n ti gba gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú níyànjú lórí wípé wọ́n ní kí wọ́n má ya gbogbo àwọn kìrìsìtẹ́nì ń pọ̀sìn nínú ọ̀rọ̀ ìdìbò ọdún 2023 tó ń bọ̀ yìí o wọ́n ní nǹkan tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ pé òní muslim muslim tíkẹ́ẹ̀tì yìí wọ́n ní ká má ṣe ohun tó jọ rárá àti rárá ni àjọ kan ló jẹ́ pé wọ́n ránṣẹ́ ìkìlọ̀ yìí sí gbogbo àwọn tí wọ́n ń du ipò ààrẹ lọ́jọ́ ìsinmi àná níbi tí wọ́n ti ń ṣe ìsìn alájùmọ̀ṣe nílé ìjọsìn ti National Christian Center nílùú Àbújá láti sàmì sí àyájọ́ ọjọ́ ìjọba àwarawa tọdún 2022 níbẹ̀ ni wọ́n ti ṣe àlàyé jáde wípé wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ òye ẹgbẹ́ òṣèlú ni tí wọ́n ń du ipò ààrẹ wọ́n ní wọ́n gbọ́dọ̀ rí wípé wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ilé ìjọsìn àti gbogbo àwọn kìrìsìtẹ́nì pátápátá láti lè mọ̀ bóyá àwọn yóò borí ìbò ọ̀hún wọ́n ní ẹni tó bá ṣẹ́ pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì òun làwọn ó ṣe àtìlẹ́yìn fún o ẹni tó jẹ́ ààrẹ àjọ kan lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀mọ̀wé samson ayọ̀kúnlé ẹni tí ààrẹ àgbà fún ẹ̀ka kan ní àwọn ẹ̀ka onígbàgbọ́ ti amọ̀ sí pentecostal fellowship of nigeria ìyẹn bishop francis wálé òkè lọ ṣojú fún ló ṣe àlàyé wípé wọ́n ní kí wọ́n má tiẹ̀ dábàá wípé wọ́n ń sọ ọ̀rọ̀ muslim muslim tíkẹ́ẹ̀tì eléyìí tó jẹ́ pé kí mùsùlùmí jẹ́ ààrẹ kí mùsùlùmí tún jẹ́ igbákejì kí wọ́n má dábàá ẹ̀ rárá o wọ́n ní kí wọ́n tẹ̀lé ìlànà pínrin láàrin tí kan ò gbọ́dọ̀ jù kan bíi tọlọ́fà mọ́jọ wípé kí wọ́n rí wípé ìbò tó ń bọ̀ yìí gbogbo wa pátápátá la gbọ́dọ̀ nípa ńbẹ̀ kí mùsùlùmí kó nípa bẹ́ẹ̀ náà ni kí kìrìsìtẹ́nì onígbàgbọ́ kó nípa ńbẹ̀ ẹ má dábàá wípé à ń lo mùsùlùmí mùsùlùmí o níbi ipò ààrẹ ìwé ìròyìn the nation lórí àjọ kan tí wọ́n sọ eléyìí sí gbòòrò ayé. eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ ìròyìn ìpínlẹ̀ Ondo náà mọ̀ ni níbi tó ti ń sọ wípé àwọn àgbẹ̀ mẹ́rin kan èyí tó jẹ́ wípé lára wọn e, ọkùnrin mẹ́ta obìnrin kan òun ni wọ́n mọ̀ sọ pé wọ́n mọ̀ ti jígbé ìyẹn ní agbègbè kan tí wọ́n ń pè ní ẹlẹ́gbẹ̀ka ìyẹn nítòsí Ìfọ́n níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ní ìpínlẹ̀ Ondo ni ìyẹn ní àárọ̀ kùtùkùtù ọjọ́ sátidé èyí tó kọjá yìí àwọn àgbẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n sọ wípé wọ́n ń rìnrìn àjò lọ sí agbègbè Àkókó ni o tó sì jẹ́ wípé àwọn agbébọn kan èyí tí wọ́n dì àmọ́ra ogun gbágbágbá àwọn ni wọ́n mọ̀ dùbù wọn tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n jí wọn gbé wọ́n sì kó wọn lọ sí inú igbó tẹ́nikẹ́ni ò tí ì lè sọ pé apá báyìí òun ni wọ́n mọ̀ wà títí d di sín ibẹ̀ gangan ni wọ́n tún ti wá kójọ wọ́n kóròyìn náà jọ wípé àwọn ọdẹ ìbílẹ̀ láti agbègbè náà òun ló jọ wípé àwọn náà ti kóra wọn jọ tán ti sọ wípé bẹ́yìn ti jí àwọn èèyàn wa gbé lọ àwa náà ó bẹ̀rẹ̀ sí ní wá yín láti gbà gba àwọn èèyàn wa sílẹ̀ wọ́n ní wọ́n kóra wọn jọ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fọ́ gbogbo igbó èyí tó wà ní gbogbo ẹnu ibodè kan láti ẹnu ibodè ìpínlẹ̀ Kogi sí ẹnu ibodè ìpínlẹ̀ Edo èyí tó súnmọ́ agbègbè èyí tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá wọn bẹ́ẹ̀ náà ni àwọn akẹgbẹ́ wọn tí wọ́n tún jẹ́ ọdẹ ìbílẹ̀ láti àgbègbè àkókó ìyẹn ní apá bíi ìdóàní ìpèsè ìfira àkókó àtàwọn míì gbogbo wọn ni wọ́n ti darapọ̀ mọ́ wọn tí wọ́n ti ń wá àwọn ẹni tí wọ́n jí gbé lọ yìí o eléyìí gangan ló ń pòwé pé à ń jèkúrú kó tán lọ́wọ́ àwọn kan tún ti bẹ̀rẹ̀ sí ní gbọ́n owó ẹ̀ sáwò nípínlẹ̀ Ondo gangan náà ni wọ́n tún ti jí àgbẹ̀ mẹ́rin gbé ó wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí ìwé ìròyìn the guardian òun ló mú ìròyìn eléyìí wá tó gbémi dé ìpínlẹ̀ èkìtì níbi tí wọ́n ti ń gbáradì fún ìbò sí ipò gómìnà eléyìí tí yóò wáyé láìpẹ́ láì jìnnà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkìtì ló jẹ́ pé wọ́n ní wọ́n ti da àwọn ọlọ́pàá adigbolujà wọ́n ti dà wọ́n sí gbòòrò báyìí ò ní ìlú adó èkìtì láti lè kájú gbogbo àwọn rògbòdìyàn eléyìí tó jẹ́ pé ó ń wáyé láti ọwọ́ àwọn tí wọ́n jẹ́ aṣáájú àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo ní ìpínlẹ̀ Èkìtì eléyìí tó jẹ́ pé òtùkìní àwọn tó ti wá tàn kálẹ̀ sí ìlú Adó Èkìtì báyìí ti ṣe olú ìlú ìpínlẹ̀ Èkìtì yẹn lánàá ọjọ́ ìsinmi eléyìí sì ń wáyé látàrí bó ṣe jẹ́ pé ọjọ́ méje péré náà ló kù kí wọ́n fi di ìbò sí ipò gómìnà eléyìí tó jẹ́ pé ó fẹ́ wáyé nípínlẹ̀ Èkìtì ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì sunday àbùtù ló sọ ilé ìdí mímọ̀ lánàá ọjọ́ ìsinmi ó ṣe àlàyé wípé wọ́n ní gbogbo àwọn agbègbè tí rògbòdìyàn ti ń wáyé ọ̀hún ló jẹ́ pé àwọn ti da ọlọ́pàá dìgbòlùjà sí tí wọ́n sì ti rí wípé gbogbo nǹkan ti wálẹ̀ tí oníkálukú sì ti ń lọ sí ibi iṣẹ́ rẹ̀ tí oníkálukú sì ń rin ìrìn àlàáfíà ní ìlú Adó Èkìtì gẹ́gẹ́ bí alukoro ṣe sọ ó ní ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni moronkeji adesina ó ti pàṣẹ wípé kí gbogbo àwọn ọlọ́pàá dìgbòdìjà kí wọ́n wà láwọn agbègbè kankan káàkiri ìpínlẹ̀ ọ̀hún láti má jẹ́ kí rògbòdìyàn tàbí ìtàjẹ̀sílẹ̀ kó wáyé látàrí pé a fẹ́ ṣe ètò ìdìbò sí ipò gómìnà ẹ wò ó ìròyìn eléyìí inú ìwé ìròyìn the guardian òun ló ti wáyé kọ́lọ́mọ kó sáà mú ọmọ ẹ̀ sábẹ́ ni òun nítorí pé ìdìbò wá ìdìbò sì lọ àwọn tí wọ́n bá farakó ìjọ̀gbọ̀n òun homofóbicos, taracos, hum. ìròyìn ìkìlọ̀ náà lélẹ̀ lójú òpó ìwé ìròyìn Platform Times èyí tó jáde láàárọ̀ yìí àwọn àjọ tó ń gbógun ti ṣíṣe fàyàwọ́ oògùn olóró àti àṣìlò rẹ̀ àwọn mọ̀ ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní lágogo ìkìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n ń lọ sí ìrìn àjò hajj ìyẹn fún ọdún 2022 ní ọjọ́ àìkú àná yìí òun ni wọ́n mọ̀ lágogo ìkìlọ̀ yìí látẹnu ẹnìkan èyí tó jẹ́ òṣìṣẹ́ àjọ náà yẹn Àbíbà Zubar òun gangan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí lágogo ìkìlọ̀ yìí nílùú Ìlọrin láti fi sọ fún gbogbo tí wọ́n rìnrìn àjò alálàájì àti alálàájà sí Saudi Arabia wípé ẹ mọ̀ ṣọ́ra yín ṣe rí gbogbo nǹkan tán bá ní ẹ mọ̀ ṣe ẹ dákun ẹ mọ̀ ṣe o gbogbo nǹkan tán bá wá ní a ṣe òun ni ẹ jẹ́ a ibẹ̀ náà ló tún ti bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn tó sì ń kìlọ̀ fún wọn pé ṣe ẹ rí àwọn oògùn èyí tí ìjọba Saudi sọ pé àwọn ò fẹ́ ẹ mọ̀ mọ̀ mú nǹkan kan dání nínú ẹ̀ ẹ mọ̀ dì mẹ́rù pé oògùn eléyìí òun lèmi ti mọ́ ń lò bí nǹkan báyìí bá ṣe mí dandan ni àfi kí n mú dání à èèwọ̀ ni o bẹ́ẹ̀ bá dán wò ẹ padà dán tán ni o ó tún bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú síwájú pé ṣé rí gbogbo oògùn tẹ máa kó dání tí wọ́n wàá fi ṣìkún òfin gbé yín tí wọ́n kò mọ̀mú gàrí sí yín lọ́wọ́ pé ìwọ ìwọ o ó ti lùfin orílẹ̀-èdè wa ni ẹ jẹ́ á yẹra fún pátápátá ni o nítorí pé àjọ NDLEA náà àwa náà ò ní fọwọ́ sí kírù nǹkan bẹ́ẹ̀ kó mọ̀ ṣẹlẹ̀ ó ti wá sọ fún wọn pé ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn obì àmọ́ tẹ̀ ń lọ fún találàájì àtàlálàájì ẹ jẹ́ jáwọ́ lọ́wọ́ tá a ṣì wà ẹ mọ́ kó bì dání o bẹ́ẹ̀ náà la ta gúngún ìyẹn náà ó ti dèèwọ̀ láti kó d dání mọ́ ẹrù èyí tí èǹkó lọ tó gbé tẹ́ ẹ bá dán wò yóò mọ̀ padà kó bá yín kó mọ̀ jẹ́ pé ọ̀tọ̀ níbi tẹ́ ẹ ti ṣe iṣẹ́ hajj tìyín o ó wà ní ojú òpó platform times tó jáde láàárọ̀ yìí. eléyìí náà jẹ́ kí n mú ká tó dé ojú ọjà nínú ìwé ìròyìn Vanguard òun ló ti jáde o ìpínlẹ̀ Ondo ni ìròyìn ọ̀hún sì ti jáde wá lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ìlú ọ̀wọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jókòó sílé tí wọ́n ò lọ sí ilé ìjọsìn lánàá ọjọ́ ìsinmi ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọsìn ló jẹ́ pé wọ́n ní í ṣe ni wọ́n jókòó sí ilé wọn lánàá òde yìí tí wọn ò lọ sí ilé ìjọsìn rárá àti rárá ìyẹn ní ìlú Ọ̀wọ̀ ní àná alánà yìí tó sì jẹ́ wípé ohun tó fa kò sí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ilé ìjọsìn st francis catholic church eléyìí tó wẹ̀yẹ ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní díẹ̀ lára àwọn olùjọsìn ni wọ́n lọ sí ilé ìjọsìn ní àwọn ilé ìjọsìn tí àwọn oníròyìn tí wọ́n dé ní àná nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ díẹ̀ lára àwọn tó jẹ́ pé wọ́n bá sọ̀rọ̀ ni wọ́n ṣe àlàyé wípé ẹ̀hún tó ń ṣẹlẹ̀ ni pé àwọn ò lè lọ sílé ìjọsìn nítorí àwọn ò tí ó tún ṣẹlẹ̀ ẹnìkan ní ara àwọn olùgbé ìlú Ọ̀wọ̀ arábìnrin Ọláìtàn Akíndélé ó ṣe àlàyé wípé ó ní ẹ wò èmi ó èmi ò mọ gbàdúrà mi nílé fún àsìkò tá a wà yìí ná ó ní gbogbo èyí tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí ó sì ń já wa láyà torí ẹ̀ ni mo ṣe jókòó sílé ọ̀pọ̀lọpọ̀ náà ló sì sọ pé ká mọ gbàdúrà mọ̀lẹ́bí nínú ilé ó fẹ́ẹ́ bá àwọn lára mu báyìí o ju káwọn lọ sílé ìjọsìn lọ ẹni tí kinní kan bá tojú ẹ̀ wọlẹ̀ wọ́n ní kò ní bá wọn bú ọba kò so òun ni ọ̀rọ̀ tí à ń sọ yìí ìwé ìròyìn Vanguard òun ló mú ìròyìn wá lójúmọ́ tòní kẹ́ ẹ lè mọ bó ti ń lọ sí ní ìlú Ọ̀wọ̀ ẹjẹ́ àdókè lọ́hùn-ún ká mú ìpolówó ọjà kan àbí méjì ká tó máa tẹ̀ síwájú etí ọba nílé. etí ọba lóko. gbogbo ẹgbẹ́ mọ̀lì ṣàbí lápapọ̀ ẹ̀ tẹ́tí gbọ́ mi ìròyìn ayọ̀ ni mo mú wá. ó yá o iṣẹ́ alálùbáríkà tí pọ́ǹpì onílẹ̀ tó talẹ̀ ìfọ̀kànbalẹ̀ ń kórè bọ̀ wá o. Àbújá Èkìtì Ìbàdàn Ìlọrin ti ń jàǹfààní rẹpẹtẹ lọ́lọ́kan òjọ̀kan òdodo ní báyìí o ìpínlẹ̀ Ògùn ló kàn o. bẹ́ẹ̀ ni o kékeré ti kàn wá ní ìpínlẹ̀ Ògùn tí pọ́ńpì concept tó ń talẹ̀ tó ń fini lọ́kàn balẹ̀ ń bọ̀. kò ní gbẹ́mọ́ta wa náà máa jàǹfààní lọ́lọ́kùn òjọ̀ kan. bí wọ́n ṣe gbẹ́nu tí pọ́ńpì concept onílẹ̀ làbújá. Èkìtì Ìbàdàn àti lọ́rí ìpínlẹ̀ Kwara. gbogbo èèyàn ló ń sọ bẹ́ẹ̀ wípé tí pọ́ńpì ṣe yàtọ̀ ojúra wọn lọ. báyọ̀báyọ̀ sí lọ́rọ̀ tiwọn o. ẹ gbọ́ dáadáa báyìí ní ìpínlẹ̀ Ògùn ká máa kíra wa kú oríire. tí pọ́ńpì concept tó ń talẹ̀ fún ni kọ́lé láìsí wàhálà fún ọ. àti kórè dé àti kórè wá àmúre wá ṣe Pumpy concept developer that cares. àsìkò rẹ̀ ti tó tiwọ̀ náà máa ní testimony tẹ̀lé wa ká lọ sí Dubai kájọ rìnrìn àjò Eluka travels and tours pẹ̀lú ránṣẹ́ Ọlọ́run bàbá testimony lájọ ń lọ. ó ti yá Eluka travel and tours orílẹ̀-èdè United Arab Emirates Dubai tó ń dùn yògbàyògbà tó rẹwà gan-an dẹ́sà mú wa débẹ̀ safari desert, silver village atuma cruise jayé nínú ọkọ̀ ojú omi pẹ̀lú àgbẹ̀jẹ̀wẹ̀ mú lálẹ́ láàrin sátidé august twenty títí wọ sátidé august twenty seven ní o ọ̀sẹ̀ kan gbáko ní dubai gbogbo fisa ticket accommodation nine hundred and twenty thousand naira péré ni àwọn wòlíì ọlọ́run prophet dr adéọlá àkàndé bàbá testimony lájọ ń lọ. testimony wa máa pọ̀ sí nìyẹn lọ́dún yìí. ìwọ náà tara ṣàṣà máa bọ̀ ní fed plaza kilomita one abetu junction abẹ́òkúta telephone zero nine zero nine nine nine seven seven zero zero one tàbí zero seven zero three nine three zero one three six one website www.elucas.com elucas travel and tours. Right, yeah. ìbá ìṣẹ́jú tó kù yìí ká fi gbóhùn ẹ̀yin èèyàn wa nílé hmm. láàárọ̀ òní lórí ìròyìn wa etí ọba nílé etí ọba lóko eléyìí tí à yìí zero eight one five four three two one zero seven nine zero eight one eight one one one one zero seven nine ojú òpó tá a wà lójúmọ́ òní òun nìyẹn hello. hello ẹ kú ojúmọ́ o. hello ẹ bá kó ojúmọ́ ah. hmm. hello kìíní wọn rí wọn rí ń kò wọn rí ń sómi lọ́dọ̀ wọn. Hmm. ẹ̀yin náà tẹ ń wò wá lójú òpó Facebook ẹ pé nẹ́tíwọ̀kì yẹn ò ń ṣe bákan bákan bẹ́ẹ̀ bá rí àyè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ á kà á tó bá ti dé ọ̀dọ̀ wa ní àyín. hello. ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ sá. ìyá gbọ́ ọlọ́run ẹ̀ ní sìnkú ọmọ o. àmín o. àmín àmín. kí lẹ pè sá orúkọ yín sá. Hmm. àpèjà látòkè alẹ́ gbà. ẹ káàbọ̀ sá. ọ̀rọ̀ ọlọ́kadà ẹ ọlọ́kadà rẹ o ìgbésẹ̀ ti dẹkùn gbẹ ẹ fi náà yá ẹ fi náà yá. ìròyìn tá a bá kà lápá bí oníkẹ́ bá wa mú láti bá wa dá sí ore ore ore ore ore kíni ore bete. ọ̀pọ̀lọpọ̀ tó ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí kíní ojú òpó Facebook wa òun náà ni à ń rí tí a sì ń gbìyànjú láti láti mú wa. hello. ojúmọ́ aláyọ̀ sá. àmì orúkọ yín àti ibi tẹ̀ tí ń pèsè. orúkọ mi àfààní àkàtàyé yẹn jẹ. ẹ káàbọ̀ sá. ìlànà tí mo fẹ́ dá sí ni ti ọ̀rọ̀ àwọn ààrẹ wa sí àwọn ẹlẹ́sìn kù torí ọmọ yẹn tí a ṣe ń bá ìdá ní àbí ìdáná náà. ìdáná náà tó ṣe kí la rí bábọ̀ ń bẹ̀. gbogbo ẹni tó bá ṣe ìbẹ̀rù náà ní ká fi ṣe bẹ́ẹ̀ láàánú mọ̀ láti gbìyànjú ẹ̀kúṣẹ́ o yes sir ẹ ṣe ẹ ṣeun sá ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun adúpẹ́ o <laughs> ẹ ṣeun adúpẹ́ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wò ó lára àwọn àkọlé tó ṣì wà níbi tí hello hello hello. hello ẹ máa káàárọ̀ ẹ kó ojúmọ́. ẹ káàárọ̀ sá orúkọ yín àti ibiṣẹ́ tí ń pè sá. orúkọ tèmi ni aláwùyọ̀pù láti kwara àjọlọba. ẹ káàbọ̀ sá ojú òpó tiwọn náà ó já títí. ìwé ìròyìn leadership ń ló sọ pé eh, igbákejì ààrẹ yẹmi ọ̀ṣíbàjò wọn ti wà ní orílẹ̀-èdè cote divoire yẹn ní ìlú abidjan láti bá wọn kópa nínú ìpàdé alágbára kan eléyìí tí ó ní í ṣe pẹ̀lú àwọn olórí olókoòwò káàkiri ní àwọn apá ilẹ̀ adúláwọ̀ àti láwọn apá bòmíì lórílẹ̀‐èdè ah, àgbáyé eh, ìlú Abidjan ní ààrẹ wà bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bákan náà ah, ìwé ìròyìn Nigeria Tribune ni àti rí àkọlé kan náà tó sọ pé lórí ìdìbò 2023 wọ́n ní ah, àwọn. Uh, àjọ kan náà wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti kìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP àti APC wípé kí wọ́n má dábàá muslim muslim ticket eléyìí tí wọ́n ń gbìyànjú ẹ̀ láti ṣe wọ́n ní kí wọ́n má dábàá ẹ̀ rárá àti rárá ni ìròyìn pọ̀ ńlẹ̀ fala fàlà hmm, lójúmọ́ òní lójúmọ́ àsìkò yìí ó já wa ń tàn mọ́ àtàwọn ibi tá a fẹ́ yà sí lórí ìpolówó ọjà yín ẹ̀yin náà ẹ kó ìpolówó ọjà yín wá sí orí ètò etí ọba nílé etí ọba lóko ní fresh one oh seven point nine fm ẹ sì rí wípé àtàjèrè báyìí òun lẹ́ mọ̀ ta wọ́n ní ẹ ta ló kọ́kọ́ ń ta. kọ́mọ ẹranko mi ò tó ta. ṣé kárí láé kárí láé. ẹ jẹ́ àwọn àfẹ́lẹ́ yìí ká máa fi ṣe lọ lójúmọ́ òní. títí dìgbà míì tẹ́ẹ̀tù pàdé wa ẹ̀ pàdé àwọn akẹgbẹ́ ẹgbẹ́ wa míì lọ́la ever blazing òun ló bá wa tẹ̀ bẹ́ẹ̀ náà Mustapha Hussein ló kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ hmm. kẹ́fà ò tó gbà títí dìgbà míì tá a tún pàdé lórí ìròyìn etí ọba ń létí ọba lóko kíkẹ́ lọ́mọ ògùn ṣínà ọba bíi lóko tèmi ò tó rira ẹ̀mọ̀ yáṣẹ́. aláwìyé federation akínyẹmí ọlátúyè money making monday òní ó sàn wá mmm ní <laughs> yáṣẹ́ o. fresh one oh seven point nine fm abẹ́òkúta akọni láàrin àwọn ènìyàn yorùbá ní pírí lologójì a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ ọlákúnlé fàṣùgbà ló kọ mi o ẹ tún jẹ́ àjọ ṣàjọrò àlàáfíà díẹ̀ náà àjọ av speciality ló ṣàgbékalẹ̀ ètò yìí aṣojú ẹ bá ń káwọn èèyàn káàbọ̀ sórí ètò ẹ kú ilé gbogbo wa o orúkọ tèmi ni ayọ̀dèjì láti iléeṣẹ́ av speciality. tó o lórí ọ̀rọ̀ gbígbáyé gbádùn wíwà lálàáfíà kí ni ti àjọ yín tí wọ́n rí kí sì ni ti àjọ yín tó ní fún àwọn èèyàn lásìkò yìí. ẹ ṣe olóòtú ìwádìí fi yé wa pé èyí tó pọ̀jù nínú àìsàn tó ń kojú àwọn ènìyàn láwùjọ ló ń tara oúnjẹ tí wọ́n ń jẹ àti ohun tí wọ́n mú wọlé sí wa lára ó sì ní irúfẹ́ oúnjẹ tí ó bá ẹnìkọ̀ọ̀kan lára mu ìdí nìyí tí a gbọ́dọ̀ fi tẹ̀lé àwọn ìlànà tí àwọn onímọ̀ ìlera ń là kalẹ̀ lórí ọ̀rọ̀ oúnjẹ àti ohun tí a mú fún àlàáfíà wa ọ̀pọ̀lọpọ̀ gan ni kò mọ àwọn ìgbésẹ̀ tí a lè gbé láti fi ran ìfúnpá wa lọ́wọ́ àti ìgbésí ayé tí wọ́n lè gbé láti fi ran iṣan àti egungun ara lọ́wọ́ ó burú púpọ̀ pé níṣe ni àwọn kan máa ń kó oògùn jẹ bí ó ṣe hù wọ́n nígbàkigbà tí wọ́n bá kíyèsí àpẹẹrẹ àìsàn ní àgọ́ ara wọn tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ fún àpẹẹrẹ ẹni tí ó ní ìmọ̀lára pé ibì kan ń dun òun tàbí àwọn ọkùnrin tí wọn ò lè tẹ́ ìyàwó wọn lọ́rùn bí wọ́n ti fẹ́ tàbí àwọn tí wọ́n ní ìdádúró ọmọ bíbí. àyẹ̀wò ṣíṣe ṣe pàtàkì láti mọ àwọn nǹkan tí ó ń fa àìsàn àti láti mọ ìgbésẹ̀ tó kàn. ìwádìí tún fi yé wa pé nígbà mìíràn ìdọ̀tí lè dènà ẹ̀jẹ̀ láti ṣàn bó ṣe yẹ ó sì lè fa àìsàn bíi rọpárọsẹ̀ àti àìsàn àìríorunsùn ó sì lè máa ṣèyàn bíi pé nǹkan rìn káàkiri ara tàbí ara ń ta ènìyàn bí a bá dẹ̀ ṣe ń dàgbà ó lè ti máa rẹ àwọn ẹ̀yà ara wa ni àwọn àgbàlagbà nígbà míì yóò máa pariwo àrùn ojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìtòṣe bábánbárin ni pé àìsàn lè máa bá ènìyàn jà ní arabi kan kí ó sì máa fi ara pamọ́ sí ẹ̀yà bìmíràn tó jẹ́ pé tí a bá ń lògùn sí àwọn ibi tí a ti ń rí àmì àìsàn a lè má rí yàtọ̀ tó dájú ìwádìí àti àyẹ̀wò ara ṣe pàtàkì fún wa. ó ti tó ọdún mẹ́rin báyìí tí iléeṣẹ́ av speciality ti ń gbìyànjú fún àwọn aráàlú a sì ti rí àìmọye àwọn ènìyàn tí wọ́n ti mọ àṣírí ohun tí ó ń fa àìlera àti ọ̀nà tí wọ́n lè fi mú balẹ̀ tí inú wọn sì ń dùn. ṣùgbọ́n ní ọjọ́ tuesday àti thursday ọ̀sẹ̀ yìí iléeṣẹ́ av speciality tún gbé ètò ìlera ọ̀fẹ́ kalẹ̀ tí yóò ran àwọn èèyàn lọ́wọ́ láti rí àwọn nǹkan tó sápamọ́ nípa ìlera wọn. ní ọjọ́ yìí a ó jẹ àǹfààní gbígbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn oúnjẹ tó ń ṣe àkóbá ọ̀fẹ́ a ó tún ṣe àyẹ̀wò láti mọ àwọn ibi tí ó kùn díẹ̀ káàtó ní àgọ́ ara wa ibi tí àìsàn sápamọ́ sí àwọn ẹ̀yà ara wa tí ó ti ń rẹ̀ àti èròjà tí a nílò láti fi gbé ìlera wa lárugẹ. kò tí ì tán òun fún àwọn tí ó wà ní ọjọ́ náà iléeṣẹ́ av speciality ti pèsè ọ̀nà láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìtọ́jú ara wọn. ìkíní nínú àwọn ìrànlọ́wọ́ yìí ni pé iléeṣẹ́ yóò fi àyè gba gbogbo wa láti lo irinṣẹ́ ìtọ́jú ìgbàlódé mẹ́wàá ti gbogbo ara wa láti fi dẹ́kun àìlera ní ọ̀fẹ́. ìkejì ni pé lára oògùn tí a lè lò sínú iléeṣẹ́ av speciality yóò fún wa nínú ẹ̀ lọ́fẹ̀ẹ́ tí a bá ti ń rà nínú ẹ̀ dé ojú àmì ibi tí iléeṣẹ́ pinnu láti fún wa gẹ́gẹ́ bí èsì àyẹ̀wò. àǹfààní yìí wà fún oṣù yìí nìkan àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn oúnjẹ tí ó bára wa mu ṣíṣe àyẹ̀wò láti mọ ibi tí àìsàn sápamọ́ sí lílo irinṣẹ́ ìtọ́jú ara mẹ́wàá lọ́fẹ̀ẹ́ rírí àwọn tó mọ̀ nípa ìlera fún àmọ̀ràn lọ́fẹ̀ẹ́ owó wọlé nìkan ni two thousand naira péré láti fi jẹ gbogbo àwọn àǹfààní yìí. gbogbo àwa tí à ń gbé ní abẹ́òkúta òṣèlè ọ̀dẹ́dá mòwe ṣàgám ìjẹ̀bú ìpẹ́rù àgọ́wòye wàsinmi ìtorí ọbádàoko ayétòrò ìmẹ̀kọ igbóọ̀rà èrú